ògo ni fún ọlọ́run lókè ọ̀run ẹni tó tún fún wa ní orí ọ̀fẹ́ láti rí ìrọ̀lẹ́ òní ẹgbẹgbẹ̀rún jáde wọn ò padà wọlé ẹgbẹ́ orin sókè. orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà. Ká yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Ìyàwó tọrùn ti ń tán. Kí ọba ògo wọlé wá. Ta lọ́ba ògo o. Ẹ̀yin òkè Búsáyọ̀. Olúwa tó le tó lágbára ni. Àmín. ọlọ́run tó lágbára ní ogun ni. ọ̀run tọmọ lẹ́wọ̀n. àní ẹbí orí mi sókè lẹ́nu ọ̀nà. Lájú mọ̀ pé yín sókè papọ̀. Ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Ọba ògo fẹ́ wọlé o. Àní lọ́ba ògo tó fẹ́ wọlé. Ọlọ́run ṣe ọlágbára ni ọlọ́run tó lágbára lógun ni ọlọ́run àwọn ọmọ ogun òun náà ni ọba ògo ìgbà tí Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì aráalé Jákọ́bù kúrò ní àjèjì èdè ènìyàn. Júdà ni ibi mímọ́ rẹ̀. Ísírẹ́lì ni ìjọba rẹ̀. Ísírẹ́lì ni ìjọba máa lọ́wọ́ o. Òkun ló tóbi jù nínú odò ṣùgbọ́n ń gbà lórí ọ̀sá. Jọ́dánì náà bàmí odò ayérayé ṣùgbọ́n padà sẹ́yìn òkè ńlá ń fò bí àgbò. àwọn òkè kéékèèké ń fò bí ọ̀dọ́ àgùntàn. kí ni pírọ́blẹ̀mù wo òkun tó fi ń sá ganan? ìwọ jọ́dánì kí sí ọ́tọ̀ padà? ẹ̀yin òkè ńlá kí ló lé yín tẹ̀ ń fò bí àgbò. ẹ̀yin òkè kéékèèké kí ló ṣe yín ẹ̀ ń fò àgùntàn wá rìrì wọ ilẹ̀ níwájú olúwa o níwájú ọlọ́run jacob ẹni tọ́tù àpáta ní adágún omi àti òkúta ìfẹ́ni orísun omi ó kí gbogbo ènìyàn pátápátá ẹ̀yin ọmọ ọlọ́run lágbàáyé mo kí ni o ẹ kú àtàárọ̀ ò ní fara pa ìyá kò ní ò ní jà ọ́ ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ọ́ amúnimúni ayé ò ní yọ mú ẹ pé àwọn ènìyàn wọlé lọ́rùn ti gbọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. láyọ̀ aleluya. ìràwọ̀ ń tàn mọ́lẹ̀ wọ́n. lè fi san oore rẹ̀. Bí gbogbo oru orí mi bá di àá. Tó tó láti dúpẹ́ ni. Mo ní kí n ti bẹ̀rẹ̀ ọpẹ́ kan. Ṣé lórí ilé ni àbí lórí ọmọ? Ṣé lórí gbogbo àwọn èèyàn tí ààbò dájú lórí wọn yìí? ìjì máa dákẹ́ àníṣọ ẹnì kankan nù ní platform. a ka gbogbo wa a sì pé ẹnì kankan ò ní sọnù. ẹ bẹ́ẹ̀ ni sà. Ah! Ìwọ lọ́lọ́run ìgbàlà mi olúwa ògbó yẹ o. olúwa ìyí yẹ o. ìwọ lọ́lọ́run ìgbàlà mi bọ̀ wá dúpẹ́ o. o. Akande, God bless you. Inú, God bless you. Ìyá o. Lọ́lọ́run ìgbàlà mi mo máa dúpẹ́ o. Ẹ máa ń yin Olódùmarè. ẹ má yí o àpòlùwà èyí rẹ̀ o. ìwọ lọ́lọ́run ìbàlá ọmọ àdúgbò o. abájá ọlá òkòròkòdó òwò. ìpínlẹ̀ ni aṣòfin gbọ́ ọba táyé rọ̀bì àdúgbò. láìdé orí ayé rẹ ṣé o lè kọrú orí. ọba gbàtú gbára àdúgbò wa dúró kí ni wọn bá yẹ. olúwa òjò rẹ o. Ah. olúwa òjò rẹ o. Ah. ayé ò ṣe yẹ̀yẹ́ mi mo máa dúpẹ́ o. arẹwà. God bless you ẹ máa pín àwọn ènìyàn wọlé. máa yé máa yé olúwa ìyẹn ọ̀rọ̀. ìwọ lọ ah! ìwọ lọ lọrọ. now, now. Ẹ̀mú sẹ́ni kò lè fi lọ́wé o. Ọba tí ń ṣerú lọ́wọ́. Ẹ̀mú sẹ́ni kò lè fi lọ́wé o. Ayé ò ṣe yẹ̀yẹ́ mi mo máa bẹ̀rẹ̀. Wọ́n lè lè kọ́ bàbá. Ẹ lè kọ́. Èyí yẹ̀ wọ́n yẹ̀. olúwa ìfẹ́ ah, o. ìwọ eh, ìwọ lọ́lọ́run. Adéyẹmọ God bless you. Ètò oh, eh, eh, sọlẹ́sì kọ̀sẹ́ ni ó bá rìn. Mọ́mọ́ kò mọ́. Ẹ bẹ́ẹ̀ ni sà. Ìwọ máa ń fa mi lọ. Ìbárasì ni ọmọ tó mọ́. Ọjà kẹjẹ. Yíyí wa ló ṣẹlẹ̀ bọ̀ lórí mi o. Ẹ̀mí mímọ́. Ìwọ tó ń dá mi sí. Bàbá ọ̀dọ̀ mi níjà o. Ọlọ́mọ alágbára. Ìwọ là tó bá jáde. Báwo ni mo ṣe lè máa ròyìn agbára rẹ o? àdúgbò ọjọ́ bàbá dàgbà má pààrọ̀ òye bàbá tó ń pa mí lé. Olúwa God bless you ìlérí Olúwa. Ah. Olúwa ògo Ah! yóò ṣẹlẹ̀ yẹ́ mi mo máa dúpẹ́ o. Olúwa ó yẹ ọ́. Ó kù ìṣẹ́jú kan. Olúwa yẹ ọ́. Ọlọ́run ìgbàlà mi ò máa bó o ti wà láyé ọpẹ́ ló yẹ pé o kú òbó orí rẹ ọpẹ́ ló yẹ bó o sì mí ọpẹ́ ló yẹ Mary Adisa God bless you láìdé ọmọ fi kẹsàtì rẹ fi gagbada pẹ̀lú eléyìí orí wà dẹ michael god bless you ẹ pé àwọn èèyàn wọlé. ohun láìdé bẹ́ẹ̀ wọ́n lóhùn rẹ̀ rè ikú ọ̀rọ̀ lẹ́mi lọ́lá wọ́n fẹ́ máa gbé mi lékè.

nínú ọjọ́ mi ṣe ń ṣubú. Bí o ṣe gbé mi lórí wá, ọlọ́run mi, èmi ló ṣe yí fún wa. Ah, èmi ló ṣe yí fún ọlọ́run. basata yetuta ke ya basata yekedu ya basabi kafaru basata bikapa aya ah, basabi akafaru bakapa yekedu ya basata yetuba satani kafada bikapa inama sanya kafali akapa ah, Hey! agbára rẹ̀. agbára rẹ̀. agbára rẹ̀. ni mo fi ń ta ọlọ́run agbára rẹ̀. agbára rẹ̀ náà ni. Àgbàrá agbára rẹ̀ borí èṣùbà. Agbára rẹ̀ agbára rẹ̀ fún mi dọ̀mọ́. Ìyá agbára rẹ̀ agbára rẹ̀ mẹ́rin yéte. Ìyá agbára rẹ̀ agbára rẹ̀ Tani mo ní ní bàbá? Ìwọ ní bàbá. Ìwọ bọ́ ọba tó ní ọkọrin lẹ́yìn eléyìí kò sí tó ọbẹ̀ kọ orin wo bá a bá ní ọkọ ìwọ arẹwà àti títí ẹ̀yin tí ẹ jọ ṣe kẹsẹ̀ tì yín papọ̀ àwọn tí ọba kì ẹ̀ nù àwọn tí ọba kì ẹ̀ adá ògo padà fọlọ́dùmarè orí ọ̀rọ̀ tó sọ káyìn yẹn náà ni màá ti sọ̀rọ̀ jáde. Hmm àyà kìpáálì màkàbàrú màsáàdà a máa ṣiṣẹ́ lórí ẹ̀mí titun lónìí hmm. bí ọba jí ọmọ ọlọ́run bọ́ ọba ti ní ẹ̀mí ọlọ́run ó lè bìhéèfù bí ọmọ ọlọ́run ìmọ̀ sàdáàkì páálí màkàbà hmm. agbára rẹ̀ ni mo ti ń yan ẹ pé àwọn ènìyàn wọlé ẹ sọ fún wọn pé àkókò ti tún tó ká pàdé ká tún bá olódùmarè sọ̀rọ̀ àyà màkàbàrú màsàdàlíà olúwa ní agbára lórí òkùnkùn oh òkùnkùn ní agbára kéékèèké hmm. ṣùgbọ́n bá a bá sọ nípa mighty god hmm. ọlọ́run tó ju ọlọ́run lọ ní jẹ́ bẹ́ẹ̀ òun ló ní agbára lórí agbára ẹ̀sà hmm. agbára ayé kéékèèké ni ekevaru masada likava bàbá mi you are blessed in Jesus name amen Baba mi Baba, Rufus wọ́n wà ní online ekevaru masada à ń sọ nípa agbára. Mm bá a bá wá ń sọ nípa agbára bá a bá mẹ́nu bà ẹ̀mí àti ìṣiṣẹ́ lórí agbára. bẹ́ẹ̀ni. bá a bá fẹ́ di alágbára nínú Olúwa. Hmm a ṣe ìpààrọ̀ ẹ̀mí nígbà yẹn lágbàgbára titun oh ìmásàdálì kàfọ́rù màsàdà ṣùgbọ́n ẹ jẹ́ ń sáré sọ nípa irinṣẹ́ márùn-ún tí òkùnkùn ń lò. torí ibẹ̀ láti bẹ̀rẹ̀ ní ọ̀la èkèyálì màkàvàrúà màkàvàrúàmà èdúyàlì màkàvà wọ́n lé ní fẹ́síà nọ́mbà arẹwà sọ fún mi pé lórin àdákọ́lẹ́lẹ́ bọ́yá orin yín hàn àgbèébì kan ẹ wà á máa kọ́ ní àárọ̀ ọ̀la ṣé ti ń ṣe practice tẹ́lẹ̀ ni. Ah, ah. mo wọ studio. studio bó lọ wọ studio náà mọ́tò yìí náà ni ó ti máa rìkọ́dù ẹ̀ ah, ẹ̀mí márùn tí òkùnkùn lò agbára márùn tí ọ̀tá ní agbára márùn ò tó ìlàjì tó lódùmarè agbára márùn dàbí èéfín níwájú olódùmarè ṣùgbọ́n agbára márùn lè tàn yàn jẹ mm. agbára márùn ní ni bẹ lọ́wọ́ ọ̀tá mm. agbára àkọ́kọ́ tí ọ̀tá ń lò ní agbára àtakò. bẹ́ẹ̀ ni. ìmọ̀ sàdáàlìyà kàfà fáàmà pé mo la fẹ́ béèrè ìpàrọ̀ ẹ̀mí ni ṣùgbọ́n jẹ́ ń sáré sọ pápá lórí ẹ̀ oh agbára àtakò hmm. agbára àkọ́kọ́ nìyẹn bó ṣe wù kó o ní ògo tó láyé ọ̀gá àtakò ń bẹ o tó hmm. máa di ẹrù àtakò mẹ́rù ògo bó o bá ń di ẹrù ògo máa di ẹrù àtakò mọ́ hmm. torí ọ̀tá lè dìde àtakò látẹnitẹ ìwọ ni kó máa dira dira kọ́ ọ máa dira àtakò bọ́ọ̀tà bá fẹ́ dìde àtakò ó lè lu àwọn ọ̀rẹ́ tó súnmọ́ ọ láti takò ọ ó lè lu ẹni tó finú tán láti padà jẹ́ ogun fún ọ torí agbára àtakò ó lágbára àkọ́kọ́ bí ọba ti sí àtakò kò sí obìnrin tí ọmọ lóhùn wọkọ hmm. torí gbogbo ènìyàn ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ ẹni tí ń wọ́kọ́ náà ó ti rẹ́ni tó sì ẹ̀rí àtakò ló dìde ni wọn ò fi fẹ́ mọ́ ẹ jẹ́ ń sáré sọ àṣẹṣẹ́ nìkan gbogbo ọ̀fọ̀ àtakò lára rẹ báyìí lolúwa sọ bọ́ ọ sàmí ọba iná jáde ọládìmẹ́jì gọ́dọ̀ àtakò sáà. bàtà kò bá dìde sí ènìyàn ẹni ọmọ sẹ́ẹ̀sẹ̀ a máa bẹ ni ọ lábẹ́ rẹ̀ pé sọ oníṣẹ́ ńlẹ̀ torí ọmọ ṣe ò mm. àtakò dìde sí i irú ìwé téèyàn kà láyé bó ṣe wù kọ́ pọ̀ tó bí dìde sí ènìyàn ìrìn àjò àyànmọ́ dìrìn àjò ogun obìnrin mi ti pààrọ̀ ọkọ mẹ́ta mm. kò òun náà kọ́ pààrọ̀ ọkọ ṣùgbọ́n owó bóyá kí n gé kéékèèké ká wọnú àdúrà lọ hmm. akiparu masadali kava atako olóburú jù nínú gbogbo ogun tí ń bẹ láyé agbára márùn ní òkòkò sì ní ti ń lò hmm. ẹjẹ ìránṣẹ́ sẹ́nìkan ọwọ́ àtakò tí ń bẹ lára rẹ bọ ọba sàmì ọwọ́ yẹn bá iná jáde ọkọ àtìyàwó wá rí mi pé ń gbàdúrà fáwọn mo wá pe orúkọ jésù olúwa ní òun rán wòlíì kan sí wọn láti sọ wọ́n dé èèyàn láyé ṣùgbọ́n ebi pa wòlíì yìí kú mo wá béèrè pé kí ló ṣẹlẹ̀ ó ní lóòótọ́ ni níkì ayé rẹ máa rí àdúgbò ó ní wòlíì yẹn ń gbàdúrà fáwọn pé ọ̀nà ńlá ṣùgbọ́n àwọn fẹ́ gbé owó fún tírí mílíọ̀nù náírà àwọn wá gbé owó wá pàdé ẹ̀ orí òkè làwọn ti jọ máa pàdé àwọn wá dọ́dọ̀ rẹ̀ lórí òkè àwọn ní ẹjẹ́ amọ̀lẹ́tẹ̀ ń gbé ọwọ́ ni òun ò mú wọn délé wọn fẹ́ ṣe surprise fún wọn wá bá délé wọn gbé owó sínú báàgì kọ̀mọ̀ ọwọ́ fi wọ́n sìtì rúùmù ó ní ẹjẹ́ ń lọ bá yín ra mínírààsì wákẹ́ ẹ̀ mu ọ hmm. jáde lọ ra mínírààsì. kó tó dé láti bí ó ti lọ ra mírasì ìyàwó rẹ̀ bi ẹ́ léèrè pé wòlíì tọ́já pé bíi bẹ́ẹ̀dì wà náà làgá wà yàrá kan ní ń gbé ilé rẹ̀ wíńdò ni bá a bá gbé owó ìfún àpá o ẹ méjì àgbówó ìfún ẹ̀jẹ̀ á lọ sanwó bòmí àtẹ̀kọ́ ni wọ́n ti wá bàdàn wọ́n gbé owó débàdàn táwọn àgbowó lẹ̀ mọ́ mm. àwọn kọ́ ló ní pírọ́blẹ́mù wòlíì ní àtakò ń bẹ lára rẹ̀ when the deliverance need deliverance ẹni tí ń túyàn lẹ̀ hmm. nígbà tó ń gangan nílò òtúlẹ̀ ẹnìkan sàmì ọ̀fà àtakò oh tó bà ọ́ lérí àjò ọba iná jáde ẹnìkan bẹ nílé ọkọ ọwọ́ àǹfẹ̀ni tó ti bímọ ti ń dẹ́rù ọmọ gbé fi ń bu pé sóun lò ní ọmọ wà lé ọkọ mm. kò wú ọ náà kọ́ ọmọ wà lé ọkọ àtakò ní ọ̀fàyè ẹnìkan márì ó ń disgrace ẹni tí ò má rì hmm. bí ẹ má gbọ́kọ́ mi ẹ̀ ń díjú sọ́kọ́ mi kò wu ẹni tí ò tí ì má rì àtakò ní ọjọ́ náà ti wà ń bùjókòó ẹnìkan di ọ̀gá hmm. ó ń bú àwọn tó bá ń bi iṣẹ́ ṣé bíbi iṣẹ́ yìí ni mo bá yín hmm. èmi ti dókè kò wu àwọn náà kàn má dókè àtakò ló dìde ó ní òjé wọn rántí wọn lókè ẹjẹ́ ìran àṣẹṣẹ́ nìkan oh bọ́yọ̀ ò lè sàmí lálẹ́ òní bọ́ tọ́gbọ́ ọ̀fọ̀ àtakò tọ́ba ìrìn àjò rẹ̀ báyìí lolúwa sọ ọlọ́run àwọn àpọ́stẹ́lì wọ́n fi iná gbé e jáde kí ló dìde sí jésù àtakò ní sà ẹgbẹ́gbẹ̀rún fáìlì déwájú olóore àtakò jẹ́kọ́lórí ó ṣàìsí wọ́n dá fáìlì padà fẹ́ni tó ní fáìlì torí àtakò dìde ẹgbẹ́gbẹ̀rún ẹni ìpè wọ́n fẹ́ fún. fún ní nǹkan gidi àtakò ó sọ pé ẹ má fún ó ẹ lọ́wọ́ kékeré ẹ jẹ́ sẹ́nìkan sẹ́ gbogbo àtakò oh tí ń ah. bá sọ ọwọ́ yẹn gbẹ dànù ọ̀gá yúnífọ́ọ̀mù kan hmm. ó ní ń bọ́ wọ́n ń la ewo ewo òtún ó tún lé sí ni wọ́n sì lo oṣù mẹ́fà nulẹ wọ́n gbé mi kí n gbàdúrà mo lọ ọbẹ mo lọ sèso òru nígbà mo débẹ̀ olúwa ní kí n wo ẹni tó fi ewo kan kí n bí léèrè pé kí ló jẹ́ ewo mu mo wá ní mo fẹ́ yípo ẹ̀kúlé ẹni kí màmá yìí ó mú mi yípo ẹ̀kúlé àwa ń yípo lọ́wọ́ olúwa ní ọwọ́ yín bẹ lára ewo yìí bó o lè ewo ṣe débẹ̀ ó ní ẹ̀bí ẹ léèrè aago kéèké kéékèèké ni wọ́n wọlé bẹ́ẹ̀ bá ti wá sọ̀rọ̀ ìgbájú ni ọlọ́run sọ̀rọ̀ mi wàá rí àánú ó ní ní ìṣe ìdí wọn ti mọ́lé ọ̀dà o mo ti sọ pé wọn ó gbádùn ẹjọ́ torí ọlọ́run solúsàn ó ní báyìí ni kẹ́ ẹ lọ ṣe ẹ lọ ṣe báyìí mọ́dẹ̀mí hmm. ní sọ mo wá sọ fún bàbá pé bàbá ẹ jẹ́ màmá àwọn náà wọ́n ní solúsàn lọ́wọ́ ẹ jẹ́ wọ́n máa bù àdó yín ọlọ́run dẹ̀ ṣe é ọjọ́ kejìlá èwo ti ń gbẹ bó ṣe dọjọ́ kẹta èwo wọnú padà ó ní kí ni mo lè ṣe fún òjò ó ní àpọ̀lọpọ̀ ti gbowó lọ́ọ̀ mi ṣùgbọ́n ọlọ́run lò fún mi kí ni mo lè ṣe nígbà tí ń béèrè tó lè ṣe ó ní màá fún ní mọ́tò ó wá pe ọ̀gá tó mọ̀ mọ̀ mí pé mo fẹ́ ran òjò lọ́wọ́ kí ni kí n ṣe ọjọ́ tó wá sọ́dọ̀ mi kò ní mọ́tò ó ní wọn ò ní mọ́tò ó ní mo fẹ́ fún ní mọ́tò mọ̀dẹ̀fẹ́ fún lówó ọlọ́ọ̀bá nǹkan jẹ́ olóòfun ládùúrú owó ó fún mọ́tò bá a bá fún mọ́tò five thousand sáà ń fún sólè tẹ́ lọ́rùn mọ́ hmm. kò bá bá ti kú òun tó wà ìta ń fún kò ní í tẹ́ lọ́rùn mọ́ five thousand lówó rẹ̀ pé kó o ní ọwọ́ àgbà hmm. lọ́ba tó ìyẹn bá lóun ò lè kó fún mi o ó ní mọ̀ wọ́rí màá bọ̀ ọ̀gá lòun náà ọ̀gá mi ní ọ̀gá kan nínú yúnífọ́ọ̀mù lẹni tó ń sọ̀rọ̀ yẹn ó ní má wọ̀rí màá bọ̀ fún ó tún pè mí kí n máa bọ̀ ní stéètì àwọn mo tún lọ ọbẹ̀ ó kó five thousand fún mi ó ní ẹ máa rọ̀jò àdúrà mo rọ̀jò àdúrà lẹ́yìn ọdún kan àtààbọ̀ kọmíṣánná yẹn pè mí pé mo fẹ́ ṣe ń tọ́dà ẹni ó mú mi mọ̀ yín ó lọ sọ pé bí n bá gbé mọ́tò fún yín five thousand ò ní ká yín lẹ́nu mọ́ ẹ jẹ́ ńlá ṣẹṣẹ́ nìkan èké yàrá mọ̀ kábàrúwà gbogbo ìdí àtakò tó dè ọ́ tó di ayé rẹ mọ́lẹ̀ báyìí lolúwa sọ bọ́ ọ bá sàmí iná jẹ́ lára rẹ. àwọn tí ń bẹ lọ́nà láì ò lè mú wọn lè ọ̀dà sáǹdì ogún tó jà mí jù láyé nìyẹn ìmáàkì pàdà yamasada likava. ogun tó fọjọ́ orí mi ṣòfò jù láyé nìyẹn mo ń bẹ́ẹ̀ ní láàrí ṣùgbọ́n mi ò dé èèyàn èrò ni mí mo sì ń gbàdúrà fẹ́ èèyàn mo ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn èèyàn sọ mí dé èèyàn wọ́n fi mí lẹ̀ sáàrin èrò àárín èrò láyé tèmi wà mm. ṣùgbọ́n mo sọ àwọn èèyàn ńlá mo bá wọn pàdé o ṣùgbọ́n wọn ò jẹ́ wọn sọ mí dé èèyàn mm. torí àtakò dìde ẹ mọ̀ pé ayé ò recognize èrò èèyàn láyé dámà ṣùgbọ́n wọ́n mú mi láàrin èrò wá gbàdúrà fẹ́ èèyàn hmm. ṣùgbọ́n àwọn èèyàn sọ mí dé èèyàn àkí abáyámá sàdálì kapa ẹjẹ́ nìkan sàmì tani ń ta kò ọ́ níbi tí rẹ̀ rẹ̀ wà bó o bá sàmì ọlọ́run kọ́ sọ̀rọ̀ ẹnu rẹ̀ tó kú. ìmáàkì varu masada agbára kí mo pè o agbára tako tẹsalónìkà kínní oh orí kejì ẹsẹ̀ kejìdínlógún èkí varu masada likafa àdáyà masada likafa èdúayà màkì varu masada likafa so lérí àbó lérí èdú makava bọ́ọ̀lù àpọ́stẹ́lì ní sọ̀rọ̀ ìgbà méjì ló fẹ́ wá ṣùgbọ́n sátani sọ fún Pọ́ọ̀lù pé no ò ní lọ hmm. nígbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. sátani takò wọ́n pe Sọ́ọ̀lù Pọ́ọ̀lù wọ́n ní kó wá wàásù sẹ́gì ó ní kó wá wàásù látọ̀fà pọ́tù chapter thirteen wọ́n ní kó wá wàásù ọlọ́run hmm. ó sì lọ síbẹ̀ ó fẹ́ wàásù nígbà òdebẹ̀ bá Jésù sọ pé kò lè possible Pọ́ọ̀lù sọ pé kí ni reason ó ní wàásù ta lọ fẹ́ wà ó ní wàásù jésù ni ó ní jésù lòun náà ah. ó ní àléébù tọ́kẹ́ wà ní pé jésù ti tòun ní bánú ayé àmàsàdà jésù tó ní bánú ah. lòun sì wọ́n á pè ní ba jésù hmm. wọ́n tún fún un ní oyè. wọ́n lóye wo lọ fẹ́ jẹ ó lé limo sóni àkíbarú ẹ̀dá yamasada gbogbo ẹni wọnú agbára yẹ oh láti máa dìde ogun sí ọ bọ́ ọ bá sàmì ọwọ́ bínú olúwa ah. ó kọlù wọ́n lálẹ́ òní imasali kaparu makava adama kabaru amasada ìwọ fà àtakò kí ló mi báyìí ne jáde imaku avaru masadali kava kí mo ní kó ṣe imaku varu ama ẹgbẹẹgbẹ̀rún obìnrin ṣe introduction ah. wọn padà fẹ́ra wọn mọ́ ẹbí pé kí ló ah. ó lè mọ yìí ọ ẹni tí ń retí retí wọn ò fún ọlọ́mọ tí jí àtakò gbogbo bí èyí ti ń retí lẹ́tà tí wọ́n débẹ̀ tí ń láwọ òfin ọ àtakò kan ló dìde akínfarú amásádàlíkàfà wọ́n fẹ́ ṣe ìsọjí kan ní ìlú Èkó wọ́n fẹ́ pariwo kí ayé ọgbọ́pọ̀rọ̀ ọmọ wọ́n lọ ṣe pósítà fifty thousand pósítà wọ́n ṣe yambi two fifty thousand wọ́n pe ìrántí ọlọ́run yẹn wọ́n lò ní bọ̀ wọ́n ní ẹja ọ̀nà rẹ̀ òtẹ́ wo lágbà fún tí ó ti lọ́jọ́ mẹ́ta fún kùsẹ́ẹ̀dì yẹn wọ́n gba òtẹ́ tán ọkùnrin kan náwó nínú ìgbìmọ̀ mẹ́rìnlá ó ní no. ẹ lè invite yẹ wọn ní ah. kí ló dé ó ní ní eighteen years ago ó fún ọmọ kan lóyún ládùúgbò wa a ń àdúgbò ní tẹ ẹ bá wà sọpọ ńlẹ fẹ lò máa pariwo pé ó fún yẹn lóyún ládùúgbò máa rí i pé mo bàjẹ́ ẹ lè lò ó wọn o wọn ní ìyẹn mọ́ ẹnìkan ṣoṣo ọba gbogbo plan jẹ nítorí alátakò ni ẹ jẹ́ àṣẹṣẹ́ nìkan ah. bọ́ọ̀ bá lè sàmì ẹni ọ̀tá gbé dìde láti máa jí àtakò ire níwájú rẹ ah. bó o bá sàmì idà bínú olúwa oh ó kọlù láti òde lọ olóore tó o pè tí o gbé mọ́ hmm. àtakò ló dìde ìmásúdà yálé àkàpàrú màkàrà ah. ìdá àlíkàbàrú àmà ṣùgbọ́n inú bí Pọ́ọ̀lù inú ẹrù. bọ́ọ̀lù sọ pé kí ni pírọ́blẹ́mù wọ ọ̀gbẹ́ni elima oso ìwọ tó fàyè gbàyè rere tó ń dáyé lóró ọyá bá ń kó ojú ẹ ò ní ríran mọ́ fún sáà kan ojú ẹsẹ̀ òwúsùwùsù dàbò wọ́n ti jáde ọ̀fọ̀ àtakò jáde lára mi. jáde lára mi ìkẹ́ẹ̀bà má sàdálíkàbà ọ̀fà kí ni mo pè é kí ló ń ṣe lára mi jáde lára mi ọ̀fà àtakò kí ló ń ṣe jáde lára mi ọ̀fà àtakò jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde jáde jáde jáde èké bàyà wòmí ẹgbẹ́ ẹgbẹ̀rún gbé ń tọ́ dáa lọ́wọ́ ṣùgbọ́n àtakọ̀ ọ̀já yọgbà tí wọ́n gbé dání akabaru amasadari akafaru kidali makaba ẹgbẹ́ ẹgbẹ̀rún obìnrin níwà ṣùgbọ́n àtakọ̀ ọ̀já wọn gbélé ọkọ ìmasadari akafaru masada èkèrú amakaba ẹgbẹ́ ẹgbẹ̀rún ń bọ́ lóore rìn ọlọ́run ta lọ fẹ́ lò fún mi jẹ́ àpàdé ìyẹn ni kógun àtakọ̀ ọ̀sẹ́ fún ọ bẹ́ẹ̀ bá pàdé lù ọ́ bí ẹrú yóò tún lé ọ dànù ìmáàkú avaru amasadak ẹjẹ ńlẹsẹ sẹnìkan sẹnìkan lè sàmì báyìí ọ̀fọ̀ àtakò tí ayé ta ọ́ tó ń gbé kiri ayé ọlọ́run àwọn àpọ́tẹ́ẹ̀lì ó fi iná gbé jáde láìdé ibi àmà wọ̀ lónìí báyìí akayali makabaru adayali makaba èkéru ayali makabaru àmà ìdàyali oh makaba agbára kejì tí ọ̀ sátán lò ó ní agbára ẹ dájú hmm. monitoring spirit wọ́n á máa mọ́nító èèyàn kiri àwọn agbára tí mọ́nító èèyàn ìwé matthew twenty seven ní sixty four yẹn ó ní ẹ̀yin ní olùṣọ́ ẹ dájú pé ẹ ṣe bẹ́ẹ̀ mo sọ tẹ́lẹ̀ agbára ẹ dájú tó ń sì ọ́ kiri ayé tí ò jí o lóore pàdé bọ́ ọ bá sàmí iná gbèmí lónìí. jẹ́ nsàlàyé ẹ̀yẹ fún ọ ó lè má yọ sórí agbára rẹ̀ rí dájú ajébìrè bá ti ń bọ̀ aláburúkú lọ́mọ ńlá ó fẹ́ dàìvátì rẹ̀ yẹn mm. bọ́ ọba ti retí rẹ̀ ò ní lálà tí ọ̀dà mm. ọjọ́ ọba ti ń retí rẹ̀ lọ́ bẹ̀rẹ̀ sí í máa lálà tí ọ̀dà toró processing kankan ah. ọ̀dẹ̀ ń retí good result wọ́n á wá jẹ́ ọmọ lálà ó lè má bá rẹ̀ lóko yín agbára ẹ̀rí dájú ìyẹn wọ́n máa di àwọn yẹn lẹ̀ fún yẹn ni ah. ẹ̀rí dájú wọ́n yìí báyẹn jagun nígbà ògo bá ìtọ́jú ti ń bẹ lára rẹ tí máàkì varu masada bọ́ọ̀ bá sàmì ọwọ́ yẹn bá iná jáde wọ́n lámàlẹ́ jíǹde bí iṣẹ́ ṣe yìí bọ́ bẹ́ẹ̀ lọ jíǹde wàhálà dé o ẹ̀yin lólùfọ́ ẹ máa lọ ẹsẹ̀ bó bá ti rí dájú ẹsẹ̀ bẹ́ẹ̀ bá ti lè ṣe bí ò jíǹde hmm. mo sọ tẹ́lẹ̀ hmm. agbára rí dájú oh tó lógo òrí òní jáde agbára rí dájú tó di ayé ayé rẹ mọ́lẹ̀ báyìí lolúwa sọ eh. mo bá Jésù sọ̀rọ̀ ọ bá sàmì iná bọ́ọ̀lù agbára rẹ iná bọ́ọ̀lù agbára rẹ láìdé agbára kẹta ó ní agbára tí ń dí ọ̀nà ìmàkí varua masada likaba agbára tí ń ṣe kíni ìmà dí ọ̀nà agbára tí ń dí ọ̀nà ìmàkavaru masada sọ́ọ́rí agbára eléyìí burú a máa ń lálàá ibi ẹgbẹ́ rẹ ti kọjá a fojú gbé òwú alátakò a máa ń lálàá a rí pé òun lọ lójú ọ̀nà a rí pé wọ́n dí ọ̀nà òun bá road block pàdé òun hmm. padà sẹ́yìn a ń lálàá a gun àkàbà bàbá ku àkàbà eh, àkàsọ̀kẹ́ kọ́gòkè a rẹ bọ́ padà bàbá wa rẹ bọ́ kò ní rẹ bọ́ a tún rẹ bọ́ nu ẹ̀rọ̀fọ̀ a wá máa dùn láti tún dìde padà a lálàá a bára rẹ̀ lágejù a máa káàkiri káàkiri aginjù agbára tí ń dí ọ̀nà àṣẹjáde sí ọ agbara ti ń dínà má ọ ah. agbára tí ayé ń lò láti dínà má ọ ah. àyàmásádálí kápárùàmà tó o bá sàmì iná gbé agbára yẹn bẹ láìdé gbogbo téèyàn dà láyé eh. ọ̀nà lọ́wọ́ o kódà bọ́ ọ bá fẹ́ gba Jésù gbọ́ hmm. ọ̀nà lọ́wọ́ uh-uh. ìmàkíyàbọ̀ kí ni mo lọ́wọ́ ọ̀gbọ́n tó lé mi lọ́nà òtí itu ati iye imasuda ya makavaruama ikeru makavaruama bọ́ ọba gba jésù bọ́ ọba bó ojú ọ̀nà èèyàn lè máa yípo kí imasuda yali akavarua ẹjẹ ńlá sẹsẹ nìkan ìmọ̀ bẹ́ẹ̀ nìkan lè sàmì oh agbára tí ń dínà mọ́ ọ a ti rìn débi tèbútẹ́ yíyanjú a di padà a tó lọ padà sẹ́yìn sórí ìyẹn lágbára hmm. kì í ṣe go slow mọ́. Hmm, kéésó dọ̀pù mọ́ road block ni wọ́n ń pè yẹn á tàn hmm. begin again á hmm. lọ restart again ọ̀nà tí wọ́n ti dè ṣùgbọ́n ń ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ padà ni obìnrin tó ṣe wẹ́nì tó gbélé ọkọ lọ́dún méje tí òbí ma tọkọ wa lé jáde tí ń sẹ̀ tó wá ń gbàdúrà pé olúwa yàn fún mi hmm. agbọ́n dí ọ̀nà ni wọ́n ní kó lọ bẹ̀rẹ̀ láti lè padà àṣẹjáde sí ọ agbára tí ń dínà mọ́ ọ mo bẹ jésù bọ́ ọba sàmì lónìí ọba iná jáde òkè ìbọrú àmàsáàdà ẹ pé àwọn ènìyàn wọlé ẹ pé àwọn ènìyàn wọlé ìṣẹ́jú díẹ̀ ló kù o ìṣẹ́jú díẹ̀ ló kù torí mo ti sọ pé mi ò ní máa kọjá àkókò káwọn bàbá bàbá yìí má máa bínú ìmàsúdà yàkà páálí màkàbà agbára tí ọ̀tá ń lò oh láti dínà mọ́ ọ báyìí lolúwa sọ èké yálì má kàbàrú àmà lónìí iná gbé jáde mẹ́ta mọ́ sọ yẹn ṣé ń sọ ká àbí méjì tó kù agbára àlè embargo. Ah. amasadália kàfà ìdúlí kìrú dàmásálì kàfà agbára kí ni mo pè ó kí ni mo pe àlè ẹnbágò gbogbo bẹ́ẹ̀ ni sà á máa gbé àlè kí àlè àlè ayé lára mi gbogbo àlè ayé tí ń bẹ lára mi àlè àwọn ọ̀tá tí ń bẹ lára mi iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde ẹ gbé jáde ẹ gbé jáde ẹ gbé jáde ẹ gbé jáde ẹ gbé jáde ẹ gbé jáde ẹ gbé jáde ẹ gbé jáde ẹ gbé jáde ẹ gbé jáde ale ìmàsália kàpárù màkàbà ale. ori ayé. ó rí i pé ńgbà wọ́n mú Jésù pa àlè lé ẹni ti pa àlè wọn wọn bẹ ifu tẹ pa àlèlé ta ní ọ̀nà wọn ṣe dájú wọn fi èdìdí di òkúta náà kẹ́nìkan kọ́ ọmọ bá kú òní wọn tún yan olùfọ́tì hmm, ẹ ìran àṣẹ àlè tí ayé parí ọmọ tó fi ọjọ́ orí ẹ̀ sòfò mo pe iná olódùmarè ẹni sàmì iná sì dànù lónìí o ọmọbìnrin kan fẹ́ ìrẹsì ọlọ́run ẹ pe àwọn èèyàn wọlé ọmọbìnrin kan fẹ́ ìrẹsì ọlọ́run ó láwọn ti jọ fẹ́ra àwọn ó bí ọmọ mẹ́ta fúnrẹsì ọlọ́run ọmọ mẹ́tẹ̀ẹ̀ta sì kú hmm. láàrin bí oṣù márùn ìyá ọkọ rẹ̀ sọ pé mo ti sọ fún ọ o ò lè fi ọmọ mi hmm. gbogbo tí n bá lè fi bọ́ọ̀ fà á ó ní màá fi bọ́ọ̀ fà á ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kú o wọ́n dẹ̀ fi ọmọbìnrin mi fún pásítọ̀ yẹn ọmọbìnrin mi sì tún fi bí ọmọ mẹ́rin hmm. obìnrin yẹn wá ní kí ni kọ́jẹ́ géènì mi nílé rẹ wọ́n ti pa mí lọ́mọ mẹ́ta jẹ́ mọ́ lọ kí n lọ bẹ̀rẹ̀ ayé mi padà ṣùgbọ́n hmm. ọkùnrin yẹn sọ pé o lè lọ ó ní màá lọ ó lọ lè lọ ó ní wò mí ó ní bá ọba lọ aṣọ tí ìpè bá bọ́ọ̀lẹ̀ ni kò sí bàbá ẹni tí ó wọ̀ ọ́ sẹ́nìkan bẹ ń bí tó sàmì ta lọ pààlè lé ọmọlẹ̀ táyé rẹ fi dúró mo sọ tẹ́lẹ̀ lórúkọ olúwa ọ̀run sí àlè rẹ̀ dá. kaparu sàdáàlì kàpárù màkàbà. ọmọbìnrin yẹn sunkún ó padà lọ àwọn ọkùnrin kan ní àlè lára bí wọ́n bá yan obìnrin lálẹ́ bí wọn ò bá jọ fẹ́ra wọn mọ́ àwọn padà lọ mẹ́rì wọn ò bímọ obìnrin yẹn ò ní padà rí ẹlòmíì wọ́n wá máa pè pé báwo ni so ti wá rẹ̀ èèyàn fẹ́ iná lé ní ehoro rẹ̀ máa yá kan yìí obìnrin yẹn máa wá wò pé kàkà kí eku ọmọ jẹ sèse àfi kó kúkú máa yàn lálẹ́ wọ́n tó wá máa bá fún wọ́n á sọ fún páwọn ò lè fi ọ́ o. Mm. obìnrin yẹn á gbé ayé tiẹ̀ láì lọ́kọ torí ẹ̀ wọ́n ti pa àlè lé mọ́lẹ̀ torí wọ́n ti gorí ẹ̀ àlè ń bẹ lára wọn àwọn obìnrin kan bẹ wọ́n ní àlè láà bọ́kùnrin bá gorí wọn iṣẹ́ tó dáwọ́lé máa wálẹ̀ padà mm. torí àlè ń bẹ lára wọn àwọn àlè má tayọ ránṣẹ́ sẹ́nìkan sẹ́nìkan lè sàmí gbogbo àlè tó dá ayé rẹ dúró mo iná àti ẹ̀jẹ̀ Jésù olúwa sí ìdànù o ọmọbìnrin yẹn kó wá sí ìlú Ìbàdàn ó dá ìjọ́lẹ̀ wòlíì obìnrin ni ó wá lóun fẹ́ márì padà nígbà tọkọ tibí ti bí ọmọ ṣùgbọ́n kò sí ọkùnrin tó lè gorí ẹ̀ bọ́kùnrin bá ti fẹ́ gorí ọkùnrin yẹn ò ní lè ṣe mọ́ hmm. torí ọkùnrin torí bàbá yẹn ti pa àlèlè lọ́hùn ó sì lọ síbẹ̀ lẹ́ẹ̀mẹ́rin lọ bẹ̀bẹ̀ hmm. ẹ̀yin ti tún fẹ́ yàwó mẹ́ta ẹ ti bí ọmọ bíi mẹ́sàn-án ẹ yọ̀ǹda mi hmm ẹ má jẹ́ ń kú báyìí ó ní aṣọ tí ìpín bá bọ́ọ̀lẹ̀ kò sí bàbá ẹni tí ó wọ̀ ó ní bó lo dáúlà àti ẹnu obìnrin yìí ti ń lọ bíi fifty nine báyìí kò ní ọmọ torí kò sí ọkùnrin tó lè bá sùn àwọn ọ̀dájú kan bẹ̀ bí ń bá páàlè léèyàn béèyàn ọ̀bá gbàdúrà dáadáa èèyàn lè bá ní àjò rẹ̀ lọ́bẹ̀ ẹgbẹgbẹ̀rún ọ̀gá páàlè ní ọmọ sẹ́ á ní yóò lọ yóò tó padà wá ni á hmm. ní bọ́ bẹ́ẹ̀ lọ kò lè méèkì ẹ̀ nígboro mo sọ tẹ́lẹ̀ ah. àṣẹjáde sí ọ àbàmì àlè oh tí wọ́n pálí ọmọlẹ̀ tọ́dá ayé rẹ dúró mo pe Jésù tọ́ ọ bá sàmì ah. iná sì dànù lálẹ́ ikapa ya masadali kafa adamaruwa kafa ya masadali kafa pé bàbá ń lọmọ jáde lábẹ́ ọ̀gá sẹ́yìn hmm. sọ pé ó ti dìde ni hmm. baálé bá bá ọ jáde hmm. ìwọ lọ kódà kó jẹ́ ẹni ìpè baálé. lè bá sin ọ̀pọ̀ lọ́dọ̀ ọ̀gá you are going nowhere arákùnrin kan dá ìjọ lẹ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ńgbọ́ ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìjọ òdìdé kò lè dá ilẹ̀kùn ẹran ẹran jẹ kẹran má jẹlé wọn fi ti kò lè ṣe wíńdò gbogbo chọ́ọ̀chì wà gbunduku wá débẹ̀ ẹ padà sọ́dọ̀ ọ̀gá yín ẹ lọ rí ọ̀gá yín mẹ́jẹ̀ mọ́ mo ní Lord ah ìta àtẹnubọ̀ ìṣe kò ní pẹ́ díẹ̀ mo ta ọ oh àlè àwọn èèyàn mímọ́ tó di ọ báyìí lolúwa sọ olúwa si danu lara, ẹ lọ bí ọ̀gá yín ọba lọ bi ọga rẹ ba pepe bẹ láti twenty five years ago tó o ti lọ ni mo ti dá àga rẹ padà sẹ́rú ẹ̀yìn mo fẹ́ dá ọ padà síwájú iṣẹ́ tí a lè ṣe nìyẹn mm. ẹjẹ́ nìkan ó bínú sàmì ábàmì oh àlè táyé parí ọmọ rẹ olúwa sì dànù ta ló pa àlè lé mi olúwa sí àlè rẹ dànù wọn a máa pa àlè lé ọmọ ènìyàn wọn a máa pa àlè lé ìpè ènìyàn ta lẹni tó pa àlè lé mi mọ́lẹ̀ bàbá mi o ẹ bá ń sì dànù ẹ bá ń sì dànù ẹ bá ń sì dànù ẹ bá ń sì dànù ẹ bá ń sì dànù ẹ bá mi sì dànù ẹ bá mi sì dànù ẹ bá mi sì dànù ẹ bá mi sì dànù ẹ bá mi sì dànù ẹ bá mi sì dànù ẹ bá mi sì dànù bàbá mi o ẹ sì dànù bàbá mi o ẹ sì dànù bàbá mi o ẹ sì dànù sórí àwọn tí máa pààlè wọn à ní ẹsikíùsì tọ́jẹ̀ ni o wọn á kàn wá nǹkan kan tí ọjọ́ nǹkan kan ìránṣẹ́ ọlọ́ọ̀kan ti dìde ó ń lo seven morano jeep a i am the richest pastor ó because i'm using morano jeep mo kàn wọ lọ sí mo travel lọ sí ìlú ibi mo bá rí i pé ọ̀kadà ni ó gùn wá sórí òkè ẹni àti ń rẹ̀ tọrọ ó ṣe dẹ́ni àrísunkún báyìí ẹni àti ń bẹ olúwa ìwọ tó sànú lágbájá má gbàgbé mi ó ṣe wá jẹ́ ni àríbanújẹ́ ìmọ̀sádálì kàpá bí mo ṣe ń bà sọ̀rọ̀ ó dọjọ́ kejì ọkàn rí mọ́lẹ̀ nù gbó lórí òkè ń gbàdúrà mo rí ọ̀gá rẹ̀ tí ń gòkè bọ̀ mo gbóhùn olúwa lọ bá ọ̀gá rẹ̀ kọ́ dọ̀bálẹ̀ ó ní no ẹni tí ń jọ ń gbàdúrà ní no ẹni tí ń bẹ lọ́rùn ìbẹ́ yàn you don't need to beg anybody don't beg him mo ní <laughs> àánú ayé ẹ̀sìn mi sórí wèrè tí ń bọ́ gbàdúrà yìí yóò bá tiẹ̀ jẹ́ èmi ń sọ kókó fún ọ ẹni ó ju ni lọ ó lè sọ nínú. No ìkáàpà yá màsá dálíà kàfà ṣé kí n rán ṣẹṣẹ nìkan àbí àwọn èèyàn yìí ti ń sùn àṣẹ jáde sí ọ alẹ́ àbàmì alẹ́ kò ní dìde alẹ́ kò ní rọ́wọ́ yọ alẹ́ bọ́sẹ̀ lọ ní ọ̀bọ̀ alẹ́ kò ní rà nígbà táyé palí ọmọlẹ̀ mo pe Jésù ah. tó o bá sàmì ah. iná sì dànù lára ìkáàpà yá masadalia kava ọjẹ́ lọ dọ̀bálẹ̀ ọlọ́run ò lè bẹ̀bẹ̀ nígbà ọ̀yá mo ní ọ̀dà máa gbé lọ máa lo dáúlà rẹ lọ bó o ti ń lòun lọ́ba lókè prophet ojú ẹ̀jẹ̀ ń lọ ọba dọ̀bálẹ̀ bó ti ń dọ̀bálẹ̀ ọ̀gá rẹ̀ rẹ́rìn mo ní ọ̀gá ọlọ́run sọ pé ọwọ́ yín ń bẹ lára ọlọ́sẹ̀ ni hmm. sọ pé yorùbá láìdé bàbá mi sọgbọ́n yorùbá ń sọ pé mo máa ń sọ pé kọ́là ọpọ́n jura wọn lọ ọlọ́sẹ̀ ni ó ní òun ni pásítọ̀ tó jáde lábẹ́ mi tó kọ́kọ́ bùn mí ní one million rí láyé ó ní kò sẹ́ni ó jáde lábẹ́ mi tó bùn mí one million ó ní ṣùgbọ́n bíbélì pé ń gbò di alágbára tán ó gbéraga sí ẹlẹ́dàá rẹ̀ ó ní máa rí mi fín ó ní tí n bá pé kò ní í gbé kọ́ mi bọ̀rọ̀ ó ní máa pè yọmọ sọ pé ẹ pè mí padà mo bí sí i ó ní mo wá wò pé ọmọ ẹjọ́ òní tí ń ru spíkà lábẹ́ mi ó ní mo wá dá dúró mo ní sọ ọdún sẹ́lò nílò báyìí ó ní sọ fẹ́ dìde padà ó lóun fẹ́ dìde mọ́tò mélòó ló kù tó ní ó mẹ́ta kí ni òjò gbé jáde olóhùn òrówó repo sí ni ọlọ́ọ̀gbé mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta láti ìlú yìí ọmọ wà fúnra rẹ̀ ó dé èkó tó o bá dẹ́kun lálẹ́ ó wọ net bọ́ọ̀sì ó padà wá jọ́ kẹta ó tún gbé kejì ó gbé lọ sẹ́kọ̀ọ́ ó paaki ẹ̀ sílé mi lẹ́kọ̀ọ́ ó wọ net padà hmm. bó bá di ẹlẹ́gàn ó padà wá ọjọ́ kẹta again ó tún gbé kẹta ó gbé lọ lé mi lẹ́kọ̀ọ́ ah. bó o bá dé lé mi lẹ́kọ̀ọ́ ó paaki ẹ̀ ó wàásù tí ilé ó fi mọ́ owó tó kù lákàtì tó o bá ní wàá wá lọ close gbogbo ẹ̀ wàá wá kó owó yẹn sínú mọ́tò tó o gbé lọ ètò kù wàá wá yọ owó mọ́tò wàá wá máa padà bọ̀ wá tó o bá dé ẹnu géètì tó wọ̀ lù yìí alẹ́ ló dé torí nọ́ọ̀tì ni wàá wá sun ìlú ẹnu géètì yẹn mọ́jú ẹnu géètì yẹn ni mo ti ṣépè fún ọ pé ire ìlú yìí ò ní jẹ́ tiẹ̀ mọ́ tó o bá ti wá ṣe lóṣù mẹ́fà tó o bá ti dìde má pè mí pé olúwa pè mí mọ́ ọ̀sẹ̀ ni mo yẹ̀ ọ́ wò mo ní ah, ọmọ difficult o kò ní lè ṣe o ó no don't beg for me i will do it ìmọ̀sádàlì àtàpà ẹjẹ́ ìránṣẹ́ṣẹ́ nìkan oh ẹni tó lè dámú tó pa àlè lé ọmọlẹ̀ oh tó ní kó lu ayé rẹ nínú ogun mo bẹ jésù ọlọ́run àwọn àpọ́tẹ́ẹ̀lì tó o bá sàmì olúwa kọlù lálẹ́ òde akíbarú masadali kaparua àkèrè ayé masadali kapa ẹni páàrí ọ̀ka oh tó pa lè lé ọmọ lẹ̀ tó ní kó lu ayé rẹ nínú ogun báyìí lolúwa sọ olúwa sí àlè rẹ dá àlè àlè gbiná lára mi àlè ayé tó dá mi dúró ẹgbiná àlè ayé lórí iṣẹ́ mi ẹgbiná àlè ayé lórí ọmọ mi ẹgbiná àlè.

ẹgbinna ẹgbinna ẹgbinna ẹgbinna ẹgbinna ẹgbinna ẹgbinna ẹgbinna ẹgbinna ẹgbinna ẹgbinna ẹgbinna ẹgbinna àlè ayé gbinna àlè ayé gbinna àlè ayé gbinna gbinna gbinna gbinna akíwárú àmàsáàdà ní kàpá yẹn rán àṣẹṣẹ nìkan níbẹ̀ gbogbo àlè tí wọ́n palẹ̀ ọmọlẹ̀. ìkáàvàrú màsáàdàlí àkàvàrú kẹdàlí kìyà Wọn pa àlèlí ẹlòmíì ọpẹ́ títí kò ọkọ afẹ wò pé kò ń fi owó fi ọkọ ọkùnrin tó náwó fún báàlì ọba kúrò lára rẹ yóò tó sálọ fún ọ ìmá sàdáàlì kàpà mm. pa àlèlí ọmọkùnrin yẹn kó wàá láti ìlú wọn ó ní sàtífíkẹ́ẹ̀tì òun rèé mo ní ní ó ní mo ní masters mo ní gbogbo ẹ̀ ó ní mo láwọn èèyàn lókè ṣùgbọ́n wọn ò sọ mí dé èèyàn bó ṣe ń kó lé mi lọ́wọ́ orúkọ Jésù tí máa pè tí mo ń wò ewé ẹ̀kọ́ ni mò ń wò. kábíyèsí Ọlọ́run mo ní ta ni ń jẹyẹ ẹlẹ́kọ̀ọ́ ó ní màmá bàbá òun tó ń gbọ́dọ̀ wọn ni hmm. màmá ńkọ́ ó ní wọn ti kú ó padà. sàtífíkẹ́ẹ̀tì eléyìí wọ́n ti fọ́de wí ẹ̀kọ́ mọ́ ọ lọ torí wọ́n á ń dobo ààrẹ láwọn èèyàn lọ́wọ́ lọ gbìyànjú o ẹni bá ṣe ẹ̀kọ́ láti àárọ̀ dalẹ́ èló lowó tó lè rí ó ní wọ́n lè rí bẹ́ẹ̀ tán bá já ewé ẹ̀kọ́ ó ní wọ́n lè rí owó bíi three three thousand lọ wá àwọn tí ń já ewé tà lọ kó owó fún ọkọ gbàdúrà sí o kó o lè gba sàtífíkẹ́ẹ̀tì rẹ lọ́wọ́ arúgbó ayé tí wọ́n kò lé lọ́wọ́ kó o lè bá àtisẹ́ gbà o ayé eléyìí tá à ń gbé nìyẹn spiritual control the be physical ìmọ̀ọ́sà alikaparu makaba mo pe jésù ìpè àwọn àpọ́tẹ́ẹ̀lì oh bá bá sàmì eh. àlè tí ayé màmá eh. tí wọ́n palẹ̀ ọmọlẹ̀ iná olúwa ó sì dànù lára láìdé ṣé kí n sọ ẹyọ kan tó kù mm. agbára láti sọ olóore di ọ̀tá ènìyàn ìmọ̀ kàbà sọ́mọ pàdé lọ bí ìpàrọ̀ ẹ̀mí mọ́ báyìí ìmọ̀ kí ẹ̀ fàdùn àmà agbára láti ṣe kíni solóore di agbára márùn tí ọ̀tá ń lò nìyẹn mm. a solóore olóore tí ń bọ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ òní fẹ́ gbé kọlu ẹ̀ mọ́ àṣẹjáde sí ọ agbára tó kọ̀yìn olóore sí ọ oh bọ́ ọ bá sàmì iná bọ́ọ̀lù agbára rẹ láìdé oníwàásù orí keje mm. ẹsẹ̀ twenty one torí ńgbà tí ọ̀tá bá fẹ́ kọ̀yìn sí tọ́ bá fẹ́ kọ̀yìn olóore fìyàn a ní mo gbọ́ pé lágbájá sọ̀rọ̀ mi lẹ́yìn a ní mi ò ní kí mọ́ láyé ẹgbẹ́ ẹgbẹ̀rún òràn sí ọlọ́run máa sọ fọmọ ìjọ pé ká ní ẹ̀kọ́ lọ́wọ́ tẹ̀tì ẹ̀ wò mí ebi àpá ọ rò pé ẹni ọlọ́run ló rọ́ọ̀gì tó ní ọlọ́run kó pamọ́ ẹni ọlọ́run lò tọ́ tẹ́ni náà ni ó lò tí ó tọ́ tẹ́ rọ́ọ̀gì fún ọ iná lọ́ọ́ máa gbàdúrà fún ẹ lè ṣe ká ẹ mọ́ kanra yín torí ọdíjẹ́ ẹni ìpè ló fi ní sùúrù ogun tí ń ti ẹni tó ń gbàdúrà fún lè tì kọ́kọ́ lù ọ́ ṣùgbọ́n ìwọ tó fẹ́ jèrè ọkàn rẹ̀ ló fi ọgbọ́n ọlọ́run kún ẹgbẹ́gbẹ̀rún rẹ̀ sí ọlọ́run á ní sọ̀rọ̀ mi á ní mo gbọ́dọ̀ ṣépè fún èpè mélòó lọ́ọ́ wà á sẹ́ èèyàn mélòó lọ́ọ́ fire bọ́ba wá fi gbogbo ayé rẹ tán sọ́mọ tiẹ̀ náà ní wà àwọn tó fire báyìí ẹ jẹ́ ìránṣẹ́ṣẹ́ nìkan àkáparúmọ kávàdà yàmà sálíkèrú à ẹ dúdú gẹrú gègé eyalima kavaru àdá àlima kava agbára tó so lóore dọ̀tá rẹ fáyì lolúwa sọ tọ́ ọ bá sàmì iná gbé agbára yẹn ọgbọ́n tó wí mẹ́ ó rí i pé bí mo bá ń lọ chọ́ọ̀chì bí n bá ti ń sún mẹ́tì chọ́ọ̀chì ni màá ti máa hàn nù èmi ò hàn nù kí wọn ó lè bá a sí géètì fún mi mo hàn nù ni bá a bá rí ọmọ lẹ́yìn mi ti ń sọ̀rọ̀ mi lọ́wọ́ kó lè mọ̀ pé mo ti ń bọ̀ kó má bàa sọ̀rọ̀ létí mi mọ́ kó lè dákẹ́ bíbélì pé má ṣe tẹ́tí sí ọ̀rọ̀ rẹ tí wọ́n ń sọ ìmàkàbà ebi ìwé oníwà oníwàásù lọ́sọ̀hún ìwé oníwàásù orí keje ẹsẹ̀ twenty one má ṣe tẹ́tí sí gbogbo ọ̀rọ̀ rẹ tí wọ́n ń sọ kọ́ ọ má bàa gbọ́ pé ìránṣẹ́ rẹ bú ọ bíbélì ìwé òwe ló sọ oníwàásù ní sọ̀rọ̀ yẹn o má tẹ́tí sí gbogbo ọ̀rọ̀ rẹ tí wọ́n sọ seven twenty one pẹ̀lú pẹ̀lú kọ́ ọ má bàa gbọ́ kí ìránṣẹ́ rẹ ó bú ọ nípa gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ kọ́ ọ má gbọ́ pé ìránṣẹ́ ìránṣẹ́ rẹ̀ sọ bú ọ nípasẹ̀ bẹ́ẹ̀ ó kórìíra rẹ̀ rántí pé ìwọ náà ti sọ tẹnìkan nígbà kan rí ọ̀kadẹ́lẹ̀ mọ́ nítorí pé nígbà gbogbo pẹ̀lú àyà rẹ̀ mọ̀ pé ìwọ ti kára rẹ̀ ti bú àwọn ẹlòmíràn ìdí gbogbo wọ̀nyí ni wọ́n ọgbọ́n ni wọ́n ti sọ ọ̀pọ̀ olóore dọ̀tá mò ń tẹ ọ́nù. bá a bẹ́rẹ̀ ni ti ń bù mí lọ́wọ́ hmm. kó lè dákẹ́ kó má bàa sọ̀rọ̀ lójú mi kí n má bàa kórìíra rẹ̀ hmm. èmi ọ̀wà ní fàyè gbà bá ọ bá ti ń pè mí pé dádì mo fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ni o ó ń sọ̀rọ̀ yín jò ni tó lówó bá bá ti lò lówó màá sáré kó bíi three thousand àbí five thousand fún ọ máa ń lọ má jẹ́ ń gbọ́ wọn ní wọ́n pé hmm. òkú tó ń sọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ̀rún ènìyàn sọ lóore nù hmm. nípa alágbájá sọ̀rọ̀ mi lẹ́yìn àkàfọ̀rú ma sàdálì kapa má jẹ̀mú tí ń sọ lóore rẹ̀ oh mo pe Jésù bá ọ bá sàmí má jẹ̀mú yẹ gbiná dàrú. mo ń bá ọmọ mi kan sọ̀rọ̀ njó ni mo ní kí ló fẹ́ sọ nírú ọ̀rọ̀ mi tó fọ́ ni. Hmm. kí ló fẹ́ sọ sọ pé mo kò ní mí sọ pé ń da sọ pé mo ọ́gìlì sọ pé ọ̀rọ̀ ẹnu mi ò da hmm. sọ pé ń fa yẹn mi náà mọ̀ pé ń fa yẹn kò sí èébú tó lè bú mi tí ò mi láàmú hmm. gbogbo èébú tó bú mi ò tí ì tẹ̀ ẹ̀ tẹ́ ń bú Jésù ọ̀sẹ̀ ti tutọ́ sí mi láà onídìí kí n gbọ́ ń tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ wa ní tẹ́tí ilẹ̀ ọ̀ ń gbọ́ ń tẹ́ èèyàn sọ ọ sọ gbogbo èèyàn dọ̀tá rẹ̀ gbọ́ ayé ò ní ntọ́dá àti ń fẹ́ sọ nípa rẹ̀ ọ̀run ló ní ntọ́dá atọ fẹ́ ṣe nípa rẹ̀ èmi ń dọ́gbọ́n wọlé mò ń nù ni kí n má bàa gbọ́ màmá kan pè mí ó ní mo fẹ́ sọ̀rọ̀ ó ti tó bí oṣù méjì o ẹ gbọ́ mo lọ́dọ̀ ẹ wá sọ ó ní ọ̀rọ̀ àwọn pásítọ̀ yín bíi mẹ́ta kan wọ́n sọ̀rọ̀ yín lẹ́yìn mo ní ní sùn lé Michael pèsè lọ kófù lé mẹ́ta máa lọ lé àmọ́ ríra lọ́la àlàáfíà ni ó dàbọ̀ mo fi sùn lé mẹ́ta lè dànù kí n má ba kórìíra àwọn tó fẹ́ rojọ́ wọn láì dá akínfarú máa sádálì kàpá agẹrú gègé yá edumakabaru adamasada yakapa àṣẹjáde sí ọ má jàbó tó so olóore dọ̀tá rẹ oh báyìí lolúwa sọ ọba sàmì májẹ̀mú yẹn bàjẹ́ lónìí. ọmọ mi kan rí mi ń jẹ̀ta ó ní mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni mo fẹ́ fẹjú ẹnìkan sùn mí ẹ máa ní sùúrù o ní bá ń tẹ̀ ó ní kí ló ń tẹ̀ ó ní mo fẹ́ tẹ ọ̀rọ̀ mi tí ń sọ ni mo lé mi ègbò pé tí ọba ti gbọ́ yín kìn inú ẹ̀ ń bàjẹ́ ta ló sẹ́ndì ẹ̀ sí ọ olórí òwò kan ni ọ̀rẹ́ rẹ tó sẹ́ndì ẹ̀ sí ọ ọ̀daràn ló ná ẹni tí ọba jẹ́ pé kò dá sí ni nígbà tẹ́ni yẹn sọ̀rọ̀ fún kò ṣe kìlọ̀ fún pé ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣàbòsí mọ́ kó dẹ́kọ̀ rẹ̀ tiẹ̀ bọ́ba jẹ́ pé ọmọ ọlọ́run tòótọ́ ni òun very careful àṣẹjáde sẹ́nìkan ẹjẹ́ rán àṣẹ látinú ọ̀run báyìí lọlọ́dùmarè sọ olóore táyé kọ̀yìn sí ọ bọ́ bá sàmì hmm. wọ́n kọjú sí ọ padà ìkábà dàlí màsá dàlí àgàbà oh olóore tí ayé kò yìí sí ọ mo bá Jésù sọ̀rọ̀ tó o bá sàmì ọ̀run kọjú wọn padà èdúkèrú ayámasádálì kàpá agẹgẹrú gẹgẹ yá ẹdúdúgẹrú ah. ẹgẹgẹ yá ní makavarua adàlí makavaru kẹyà olóore tí ayé kọ̀yìn sí ọ mo bẹ̀ Jésù wọn kọjú sí ọ padà ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ni ọ̀gá mi fọ̀rọ̀ mi láì dá bọba yín ọ̀gá lódì ọ yín ọ̀gá ẹ lódì ọ̀gá. Mm. ọ̀gá ẹ̀ lọ́ọ̀yàn lòdì hmm. ẹgbẹ́gbẹ̀rún obìnrin yan ọkọ lòdì nù lé hmm. ìní kí ọmọ ó kí hmm. ọkọ rẹ mọ́ wo àwọn kan bẹ́ẹ̀ ta ti wọ́n mọ̀ díire. ìwọ tó jẹ pé òun ló fọmọ yà kí nù yàrá ni àwọn bó bá jẹ wọn ó rè di gbọkọlọ lọrẹ ọkọ tó jẹ pé lẹ́tà wà lọ́ndẹ́nu oúnjẹ ọbẹ̀ tí wọ́n ti sè láti nineteen seventy one ló sì ń sè ọmọ ọbẹ̀ ẹ̀gbá sè àwọn tó ọmọ ọbẹ̀ ẹ̀gbá ń bẹ́ ń gbòòrò tí ń wọkọ bí ń bẹ́ẹ̀ jàgbà mọ́ ọ lọ àwẹ̀ ọ̀padà alẹ́ yín pẹ̀lú sùúrù nù ọmọ pé ọgbọ́n náà fi gbádùn ní ayé ni ìwọ ìwọ arọ́sọmọ́yà ọwọ́ àwọn tí ń rèdí kì í yìí ọ̀wà dáná ọlọ́ọ̀dáná pọ̀ ń bínú ò ń bínú ọ̀dáná ò ń bínú òkè ọkọ rẹ oṣù mẹ́fà oṣù mẹ́jọ ọdún méjì ọdún mẹ́ta ah! àwẹ̀ nǹkan lọ díẹ̀díẹ̀ ìmàṣá dàlíyà kàpá ṣé ń ránṣẹṣẹ nìkan ọ̀pọ̀ tí ń bínú sí mi lálẹ́ òní ìmàkú avárùmàṣá alíkàpárù àmàkàbà mo rán àṣẹ olóore gbogbo tó lọ wọ́n padà sí ayé rẹ̀ ìkáàbà dálí má sàdálí àkàfàrú kìyà má sàdá olóore gbogbo tó ti lọ mm-hmm. báyìí lolúwa sọ wọ́n padà sí ayé rẹ̀ àgàyálí màkàbàrú má sàdá olóore gbogbo tó ti lọ wọ́n padà sí ayé rẹ̀ ìmàkí ẹ̀fọ́rú àmàsàdá ádámàkídà adayale makava ìwọ náà ń bínú ọ̀ ń bóbi fa wàhálà ìní kí ọmọ màá bọ̀ wú ọ màá jẹ́ ọmọ pé tilé wágùn mi wò mí o má jẹ̀mú yín lọ bára wọn mu á sì kí yín ló ṣiṣẹ́ pọ̀ wò ó wọ́n yìí fa wàhálà lé ayé ẹni tí ń retí ògo yìí jagun jagun ayé o ogun ògo lè yẹn jẹ́ èyí jagun ayé bẹ́ẹ̀ yẹn bá jagun ayé ẹrù ògo lè dànù kéyìí tó parí ogun ayé àkàvọ́rù amásádálí kápárù màkàvàdà yálí kàpá mo rán àṣẹ látinú ọ̀run ohun gbogbo tí wọ́n gbà lọ́dọ̀ rẹ ó yá gbà padà ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ẹ̀jẹ̀ Jésù bò ààbò dájú lórí ẹ ẹ̀jẹ̀ Jésù bò ààbò dájú lórí ẹ ẹ̀jẹ̀ Jésù bò ààbò dájú lórí ẹ ibi ò bá ọ ikú ò pa ọ àìsàn ò sí ọ ọ̀run yà ọ́ lẹ́nu lọ lọ rí àánú gbà ẹ lọ ṣe rere ẹ rí àánú gbà ẹ lọ ṣe rere ọ̀nà yín là ọ̀nà yín là o ibi ò ní bá yín ibi ò ní bá yín àánú àti ẹ̀jẹ̀ Jésù kó bu ayé rẹ bá ọ bá ń jáde ààbò dájú bá ọ bá ń wọlé ààbò dájú ó ní sọmọ nù ó ní sọkọ nù ó ní sáyà nù ó ní solóore nù ọ̀nà ò ní ikú ọ̀wọ̀wọ̀ ó ní bá wọn kú àánú la orílẹ̀-èdè yìí já àánú la àgbáyé kọjá àánú la gbègbè tó wà kọjá ẹ̀jẹ̀ jésù kó máa sàn gbogbo àìsàn búburú ẹ dákẹ́jẹ́ lórúkọ jésù ẹ dákẹ́jẹ́ lórúkọ jésù ẹ dákẹ́jẹ́ lórúkọ jésù ẹ dákẹ́jẹ́ gbogbo ẹ̀yin online member yẹn lọ sẹ́rẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń partner pẹ̀lú pé yẹn lọ rà àánú gbà ọ̀nà ẹ̀yin là o bẹ́ẹ̀ ni kò rí kò yí padà ògo forúkọ olúwa jésù olúwa wa. Àmín àmín àmín lórúkọ. mo kí wa kú àdúrà ó jèrè ọlọ́run ó jèrè àdúrà á pàdé ní aago méjì àbọ̀ láàárọ̀ la pẹ̀lú ẹ̀rí ńlá mm. orúkọ mi ò yí padà wòlíì òjò láti inú ìjọ apostolic creed CAC mẹ́jẹ̀mọ́ àánú mm. eléyìí tó kalẹ̀ kà sí adélúbi ní ìwòrò òdù ní ìlú ìbàdàn ní ọ̀yọ́ state ní nàìjíríà you are blessed in jesus name ọ̀gá akọrin ọ̀la aláwọ̀mọ̀ akọrin yẹn ẹ kó orin ẹjọ special number lẹ́ẹ̀kọ́ bí arẹwà bá ti ń kọ̀ọ̀kan ní online ìwọ ọmọ gbé kan bíi títí ọmọ kọkan lọ́n láì ìwọ ọmọ gbé kan bẹ́ẹ̀ bá ti wá rí mm. kọ ẹ̀ ń lọ mọ̀dákẹ́kẹ́ àbí mọ̀dákẹ́kẹ́ àbí mọ̀lẹ́tì rìkọ́dù ok ẹ̀ rìkọ́dù ní kiri ẹ̀ ta mọ̀dákẹ́kẹ́ àti èkìtì àti láwo èkìtì àtàdó ah. bẹ́ẹ̀ ti ta nìyẹn tó orin èkìtì lọ ń kọ ó rí pé orin fáírọ́ọ̀sì tá a kọ́kọ́ gbọ́ èkìtì lọ́kọ́ eh. ayé yín ó rà ànúgbà ẹ̀ ní sọkún Jésù Olúwa wa God bless you all.